adájọ́ ju ìyá àtọmọ sẹ́wọ̀n torí tẹ́tẹ́ ẹ̀wọ̀n ọdún méje fẹ́nìkọ̀ọ̀kan pẹ̀lú iṣẹ́ àṣekára nínú ọgbà ẹ̀wọ̀n kan tó wà nílùú Kaduna tàbí kí ọ̀kọ̀ọ̀kan wọn lọ san ẹgbẹ̀rún lọ́nà àádọ́jọ náírà gẹ́gẹ́ bí owó ìtanràn ní ìdájọ́ tí adájọ́ aa bello tiléẹjọ́ gíga ìpínlẹ̀ Kaduna gbé kalẹ̀ fún ìyàwó ilé kan abilékọ olúwayẹmísí Samuel pẹ̀lú ọmọ rẹ̀ Joshua Samuel fún ìjìyà ẹ̀ṣẹ̀ ohun tí wọ́n ṣe àwọn òṣìṣẹ́ àjọ tó ń gbógun ti jìbìtì lílù àti ṣíṣe owó òlù mọ̀kùmọ̀kù nílẹ̀ wa Economic and Financial Crimes Commission EFCC ni wọ́n gbé àtìyá àtọmọ náà wá sílé ẹjọ́ ọ̀hún kí adájọ́ lè fìyà ńlá jẹ wọ́n lórí bí wọ́n ti ṣe parọ́ bàǹtàbàǹtà kan fún àjọ EFCC ti ẹ̀ka ìpínlẹ̀ Kaduna Aláròyé gbọ́ pé ẹ̀sùn ìwà ọ̀daràn tí wọ́n fi kan àwọn méjèèjì ni pé wọ́n fowó ọwọ́ wọn ta tẹ́tẹ́ wọn ò sì jẹ lẹ́yìn tí wọ́n pàdánù gbogbo owó ọ̀hún tán ni wọ́n bá tún lọ ké sí àjọ EFCC pé ṣe lẹ́nìkan táwọn ò mọ̀ rí rárá lọ yọ owó àwọn nínú àkáǹtì opay àwọn mílíọ̀nù márùn-ún àbọ̀ náírà five point six million lówó tí wọ́n parọ́ rẹ̀ ọ̀hún bẹ́ẹ̀ níṣe ni wọ́n fowó náà ta tẹ́tẹ́ fúnra wọn lójú ẹsẹ̀ táwọn òṣìṣẹ́ àjọ EFCC kọ́kọ́ gbọ́ sọ̀rọ̀ yìí ni wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ lé lórí kó tóó di pé àṣírí ṣẹ̀ṣẹ̀ tú pé kòkòrò tó ń jẹ̀fọ́ ìdí ẹ̀fọ́ ló wà àti pé àṣe ni wọn ló ṣera ẹ̀ àwọn fúnra wọn ni wọ́n fowó ara wọn jóná kí wọ́n tó mú gbé bọnu nínú ọ̀rọ̀ lọ́ọ̀yà àjọ EFCC amòfin n salele sọ ní kóòtù pé ìwà rádaràda gbáà ni abilékọ yìí àtọmọ ẹ̀ hù dípò kí wọ́n sì fi ìwà òmùgọ̀ àti ìwà àpamùṣù àwọn ṣòṣùn kí wọ́n fi kínra níṣe ni wọ́n tún yọ iléeṣẹ́ EFCC lẹ́nu tí wọ́n purọ́ fún wọn pé kí wọ́n máa bá wọn wá owó tí ò sọnù kiri ó ní ìjìyà ńlá ló sì wà fún ẹni yòówù tó bá tan àjọ ìjọba jẹ nínú ìwé òfin ilé wa lẹ́yìn tí lọ́ọ̀yà yìí sọ̀rọ̀ rẹ̀ tán ni àwọn olùjẹ́jọ́ méjèèjì kúnlẹ̀ tí wọ́n sì tọrọ àforíjì lọ́wọ́ adájọ́ pé kó jọ̀ọ́ kó ṣíjú àánú wo àwọn lórí ọ̀rọ̀ náà pẹ̀lú báwọn èèyàn náà ṣe ń bẹ̀bẹ̀ tó lọ́ọ̀yà àjọ EFCC ní kí adájọ́ má ṣe gba ẹ̀bẹ̀ wọn rárá o pé kó ṣèdájọ́ wọn gẹ́gẹ́ bí ohun tó wà nínú ìwé òfin ilé wa ni lópin ohun gbogbo adájọ́ àgbà nílé-ẹjọ́ náà adájọ́ aa bello ní kí abilékọ olúwayẹmísí samuel pẹ̀lú ọmọ rẹ̀ joshua samuel lọ ṣẹ̀wọ̀n ọdún méje méje tàbí kí wọ́n lọ san ẹgbẹ̀rún lọ́nà àádọ́jọ náírà one fifty thousand. adéwálé adéoyè ló ṣàkójọ rẹ̀ yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròye online faith adébọlá ló kà á sétí ìgbọ́ yín